أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó fi wá ṣe kóńgẹ́ dáadáa oníkàtún lè jókòó sí àyè lásìkò yìí òní ní ọjọ́ kẹta nínú Ramadan ti one thousand four hundred forty seven lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam tó tó ṣe déédéé 2026 ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni ìtumọ̀ gbúlọ̀ ọlọ́run tó sọ fún wa ní sọ́ọ́tì fàtíà yìí pé صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ọlọ́run bá yẹn nànà fún wa nípa ojú ọ̀nà tó ní ká máa tọrọ tí í ṣe as-siratul mustaqim ojú ọ̀nà tó dúró tọ́ àwọn àyànnà rẹ̀ ó ṣèròyìn rẹ̀ fún wa pé irú ojú ọ̀nà wo ni ó fún alákàwé àwọn tí wọ́n ti rìn lójú ẹ̀ lójú ọ̀nà náà lọ́wọ́ sọ pé siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n lọ́n ṣe ìrọ̀rá fún ghayril maghdubi alayhim tí èsì àwọn tó bínú sí wala ddalin tí wọ́n ti ṣe tí èsì ojú ọ̀nà àwọn ẹni àánú amẹ́nubà lánàá a sì sọ̀rọ̀ agbọ́nrin alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní pé ńgbàtọ́lọ́ ní asọ̀rọ̀ almustaqim ojú ọ̀nà tó dúró tọ́ ó tún wá pààrà rẹ̀ ó tún wá ní ọ pààrà gbólóhùn sọ̀rọ̀ tì yẹn so nítorí ipe ọjọ́ tó ṣe pàtàkì ọdẹ fẹ́ fi hàn wáyé pé òun fún wa ní àkàwé àwọn tí ti rìn lójú ọ̀nà yẹn láti kàn pápá ojú ọ̀nà yẹn náà ní ojú ọ̀nà tọ́tọ́ òun náà ní ojú ọ̀nà tí ó kéèyàn sórí láyé àti ojú ọ̀nà yẹn náà àwọn tọ́lọ́ ń ti ìrọ̀rá fún gẹ́gẹ́ bí táwọn ọlọ́run ti ṣàlàyé ẹ̀ nínú Nisa torí apá kan mọ́ ń ni. àyà 69 àti 70 ní sọ́rọ́tù nìsá ọlọ́wọ́ bá sọ wípé wà máa ń yù tí ìlàhà wà rọ̀súl fàwùláìkà máa lẹ́bí na anáàmàláhù aláìhìm من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما ọlọ́ni ẹ̀yọ́ tó bá tẹ̀lé àṣẹ tọ́lọ́m àti ti òjíṣẹ́ rẹ̀ àwọn yẹn wọ́n mọ̀ wà pẹ̀lú àwọn tọ́lọ́ ń ṣe ìrọ̀rá fún àwọn wo lọ́lọ́ ń ṣe ìrọ̀rá fún mí náà nábì yìí náà náà àwọn ànábì ọlọ́run wọ́n sì dí kí náà àti àwọn tí wọ́n gbà wọ́n gbọ́ tí wọ́n jẹ́ olódodo nípa ìgbàgbọ́ wọn ọ̀ṣọ́ àdá àtàwọn tí wọ́n kú sẹ́jú ọ̀nà ogun ọ̀tọ́lọ́run wàsọ́ọ̀lẹ́hìnà àtàwọn ẹni rẹ̀ sọ́yẹ́ wọ́n tẹ̀lé ntọ́lọ́mfẹ́ àti òjíṣẹ́ rẹ̀ wá súná wúlà ìkàrọ̀ fi kọ́ ọlọ́ní àwọn yẹ wọ́n dá ní alásùnmọ́ ẹni téèyàn bá rìn ẹni téèyàn máa mú lọ́rẹ̀ dá fọ́dùlù náà lọ ìkẹ́tọ̀lọ́ ń fún wọn tọ́lọ́ ń fún wọn ọlọ́ni látọ̀dọ̀ wọn ọlọ́ni tó kọlọm mọ́sá àti fáwọn náà wákàfà abílà ìyáàlì ìmọ̀ dájájọ́ lọ́wọ́ bá lékeọlá ó ti tó ní onímọ̀ lórí gbogbo nǹkan ibi tá a sùn sí lánàá nìyẹn agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì táwa fẹ́ mẹ́nubà lónìí lórí àyà yìí òun náà ní pé fìlẹ̀ àyà ti tẹ̀m̀bí hún aláàánà ní àmàlúwàhì al-ihtida'u ọba sọ pé àwọn tọ́lọ́ ń ṣe ìrọ̀rá fún ó túmọ̀ sí pé ìrọ̀rọ̀ ọlọ́run pọ̀ lóríṣiríṣi lónìrànràn ni ṣùgbọ́n nǹkan ga jù ń bẹ̀ iná ni máa tọrọ yẹn pé ihdina as-siratal oníkéyìn ọmọ lọ síbi ojú ọ̀nà tọ̀tọ̀ tí ó fi rí yọnu ọlọ́run jù tí òrìn ojú ọ̀nà tọ́tọ́ tí òfin yọnu ọlọ́run bí ìgbà tọ́kàn wá lásán ni tó sin àwọn yòókù wá ni torí pé ayé yọ ọ̀tàn àlìkíyàmọ̀ nìkan ọ̀sẹ̀ kù lábẹ́ ilé láti wá ní ká ṣe àyẹ̀wò díẹ̀ nínú ọlọ́run tí wọ́n ti ara ìkẹ́ ọlọ́run ọlọ́nsọ́nù suratul Qasas aya 68 wípé wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ọlọ́ọ̀bà rẹ ọmọ ń ti ẹ̀dá ntọ́ba wù ú ìní ọ̀fẹ́ dá ẹ̀ wa yakhtar yóò sì tẹ̀sà ń lẹ̀ dá yẹ àwọn kan yàtọ̀ sáwọn náà nínú àwọn màláíkà Jibrilu ìkànnì ẹ̀kẹ́rẹ́ onígbà wáyìí látọ̀dọ̀ ọlọ́run lọ sí ẹ̀dọ̀ àwọn ànábì ọlọ́run láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló lórí gbogbo ènìyàn àtàjẹnu ọ̀sọ̀ ikú ana sayyidu waladi adam wala yawmal qiyamati wala fakhr èmi ní ìjà síwájú fún gbogbo àwọn ànábì túmọ̀ sí wípé ọlọ́wọ́n bá ntọ́yí fífẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ èrò rẹ̀ tó wá rúkọ̀ mọ́ dídá ni ọ̀dà yóò tó wá sẹ̀sà nínú wọn bẹ́ẹ̀ náà ni ọlọ́run sẹ̀sà mọ́kà láàrin gbogbo àyè tọ́lọ́ ń dá sórí ilẹ̀ bó ṣe lọ nìyẹn inú ìrọ̀ra ọlọ́run inú òkè ọlọ́run òun náà ní dídá tó dá ẹ̀dá lẹ́yìn ìgbà náà ní ìmọ̀tòkọ́ nílùú màkìlúkì ìsáná kọ́ wá jẹ́ pé ẹ̀ńtá ọlọ́run dá yìí ó tún wá jẹ́ èèyàn orin látọ̀dọ̀ ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run fi ń sọ fún wa nínú suratul Furqan yìí pé wa huwa alladhi khalaqa minal ma'i basharan faja'alahu nasaban wa sihran wa kana rabbuka qadira ọlọ́run lọ́ba tó ṣe pé látara omi ọ̀dá èèyàn jẹ́ abara látara àtọ̀ náà nìyẹn jẹ́ omi ntí ń sàn ntí ń yọ ọlọ́run wá dá abara láti bẹ̀ fàjà aláwo nasaba ń wọ omi yẹn iná ni ìbátan tó ti ń ṣẹlẹ̀ mi ilé ẹ̀gbọ́n mi ilé ìyá mi ilé bàbá mi ilé ẹ̀gbọ́n omi yẹn náà ló ti tẹ́lẹ̀ látara àti ìdáná ibi mo ti fẹ́ mọ́ rí wọ́n fẹ mọ́ lọ́dọ̀ wa àwọn àná wa rí kí làwọn àná rẹ gbogbo wọn látara omi yẹn náà ni lọ́nà ti yọ ìbátan ló sì yọ ìjẹ́ àná wa kana rabbuka qadira ọlọ́wọ́n bá rẹ tọ́ dá ọ ọjà ìtúnṣe yìí pé oníkàkà lórí gbogbo ohun tó bá ṣe dídákọ́ lọ ń dá ẹ̀dá ìdẹ̀kùn ọlọ́run ni ó tún wá dá léèyàn ìdẹ̀kùn ọlọ́run ni ọlọ́run tún kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú Suratul Isra àyà 70 ọlọ́run ni wàhálà kọ́dí karramna bani Adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum minat tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila ọlọ́run ní dájúdájú àwọ ọlọ́run àti àpẹẹlẹ fáwọn ọmọ ànábì ádámà ọkùnrin pàtàkì jóbin lọkùn sọgbọ́tọ̀ ọ̀fẹ́ dásì àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bani ádámà lọ́lọ́run máa ń rí fáà àti gbogbo àtọ́gbìn àtọkùnrin bani pìrì ọkùnrin nìkan náà ni ní èdè lárúbá bani náà ọkùnrin ní jẹ́rẹ̀ láti rí ibùnú ọlọ́run ni wà lákọ́dé karam bani adam tọ́wá ti wá dákọ̀ wa àti dúró fún wa wà lákọ́dé karam bani adam àwọn ọlọ́run àti àyàpọ́nlé fáwọn ọmọ ànábì ádámà àpẹẹlẹ ń wá pọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ wọ́n á mọ́lé náà ń fèrè bárẹ̀ wọlé báhàrí ajé kí wọ́n máa lè rìn lórí ilẹ̀ láì ṣe kí wọ́n fẹsẹ̀ kanlẹ̀ wọ́n sì ń rìn lórí omi láì máa láì máa láì máa fẹsẹ̀ wọn kán omi ẹ̀wù ti tẹ̀yọ̀ náà sẹ́yìn fi ara àpọ́nlé nìyẹn àágùn dábà lórí tìrìtì kìí ṣe pé dábà ní ń gùn wá káwá sí àmọ̀hárí ẹsìn kan o ìyẹn ní mọ̀ ń gùn o ọlọ́run ò sí bẹ́ẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ kan o ìyẹn ní mọ̀ ń gùn o ọlọ́run ò sí bẹ́ẹ̀ bàbá wa ń wá ọrọ̀ ajé olè wa gbé ẹran lórí èjìká o nítorí peter tó fẹ́ tà ṣùgbọ́n kí èsì ẹran lọ́wọ́ afọ́sì èyí pé òun ló fẹ́ gùn nítorí pé ọ̀jẹ̀ pé òun ò ní tóbi ọlọ́run <laughs> bẹ́ẹ̀ náà ni à ń gun bàálù lásìkò tá a wà yìí à ọpọlọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́ ń dá àwòkọ́sì ẹ̀dá ọlọ́run fún ó sì ṣerú ọlọ́run fàtẹ ó sì rọ ó sì fàtẹ rẹ̀ sí a sì rí gùn bẹ́ẹ̀ náà ni à ń gun ọkọ̀ ojú omi oríṣiríṣi lórí omi a tó ti ń rìn lófèrèfé tẹ́gbẹ́ látara ìdẹ̀ra ọlọ́run ni ṣùgbọ́n tí nǹkan yẹn wá jẹ́ ọ̀gá àdẹ̀ra ọlọ́run rárá o rárá o ọkọ̀ fi rọ ilé ayé ìfowópamọ́ ètìdá òyìnbó sọ̀rọ̀ ti mùsùlùmí lọ́jọ́ kókó kọ́ wá jẹ́ pé bó ṣe ní àwọn ìrọ̀rá yẹn ọmọ ọ̀nà lọ síbi ojú ọ̀nà tọ́lọ́run tó ń fẹ́ tó fi rí ọ̀nà rẹ̀ nínú ìrọ̀rá ọlọ́run tó ṣe fún àwọn ẹ̀dá ona ní ìmọ̀tí káwọnì lè ìsáni ìmọ̀kìlókì sẹ̀límà làákìlì wà lùkúndà tí alàlùfáàmì wà lùdàràt wà ní ìmọ̀tí ìlmì wà lùwáì ọlọ́run dá wa àtúnwá èèyàn ó tún sàpẹ́lẹ́ fún wa èèyàn náà tó wá tó ní làákàyè tó lágbára láti gbọ́ àgbọ́yé ó lè sọ̀rọ̀ ó lè rína ó lè torí fi ríṣe nǹkan ẹ sì rí àwọn míì tẹ́ fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú náà déyàn kìí ṣe pé ẹsẹ̀ kan lọ́sẹ̀ ṣùgbọ́n kẹ́ lè mọ yìí kẹ́ lè mọ bẹ́ẹ̀ ti lọ́dọ̀ ọlọ́run kẹ́ lè mọ yìí ara kẹ́ lè mọ yìí orí ọlọ́run tó ṣe fún bẹ́ẹ̀ bá rí dàda ń dédé ẹ má fi rẹ́rìn kẹ́yìn tẹ́ nílà káyì tẹ̀sí mórí ọlọ́ọ̀ni ẹlòmíì yóò rí pé ẹlòmíì dẹ̀ díẹ̀ ó sì máa lò fún iṣẹ́ tó yẹ kó lóyìn méjì mẹ́ta sí owó ẹyọ kan náà ni ó fún òun náà ni ó sì lò yọwọ́ àrùkò ń gbọ́n ìrẹ́jẹnu ọ̀pàdé ẹ̀ ọlọ́run ìbá ọlọ́run tó jẹ́ ti ọ̀rìn ìbẹ́ẹ̀ lè ṣe làákàyè ẹ̀ ń tún fàánú ju ẹnìkejì lọ wọ́n wá fi opportunity yẹn nígbà tó nílà ká ìjùlọ wá fi ń rẹ̀ jẹ ọ̀pàdé ọlọ́run ọ̀pàdé ẹrù rẹ lẹ́sẹ̀ gbèjì kọ́lọ̀ wọn dá ọ léèyàn kó tó wá fún ọ nílà ká yìí kó tó fún ọ ní agbára láti fi wọn sọ̀rọ̀ kọ gbọ́ yé kí wọn náà tún lè kọ̀ ǹgán kó o tún lè ṣe innovation ẹ̀wọ̀ oríṣiríṣi innovation sáǹtì láti tó táwà yìí wọ́n ti bá innovation débi wípé sẹ́ẹ̀tì wa tá à mú lọ́wọ́ wọn wọ́n lè fi dìtẹ́kì bí dáwà kódà wọ́n lè ju bọ́ǹbù látòkè kọ́ lọ bá bí sẹ́ẹ̀tì ń bá wa ọlọ́run kọ́ mọ ìfisú ẹ̀sọ́ wa. whatsapp message tí wọ́n fi ń pààyàn israeli fi pa israeli àníyá lásìkò tó gún sí àwọn fàyẹ́sì sí ń lọ tó gbóná ọwọ́ àníra ń gbà náà kọ̀ọ̀tàn fóònù rẹ̀ wọn ò rí díẹ̀ wọn ò gẹ́ẹ̀tì bí tọ́wà ọwọ́ pé ọmọ rẹ̀ sẹ́ndì mẹ́sẹ́jì tẹ́mi táwọn èèyàn kan fún wa nírò ọ sẹ́ndì mẹ́sẹ́jì lórí whatsapp tí ní oṣù gbé e gan whatsapp sọ mẹ́sẹ́jì tọ́lọ lásán lọ sọ bí tọ́wà ló ń sọ fúlọ̀ tọ́wà ìgbẹ́ wọn ju wọn ju bọ́ọ̀mù lọ sóyè àbí tọ́mọ èdè èèyàn ní làákà èdè ṣùgbọ́n èèyàn kéèyàn làwọn làákà ìfún wọn wọn fẹ́ wọn fi dúnà fi làárọ̀ à ń bọ̀ kò sígbà tí wọn wà lórí ilẹ̀ ìbàjẹ́ ni ìbàjẹ́ wọn mọ̀ sí káàkiri wọ́n pa èèyàn tó súnmọ́ 3000 láàrin ìtẹ́jú mẹ́rin ní Lubnan 260 something ni wọ́n kéde 2600 eh, something láàrin ìtẹ́jú mẹ́rin péré kí ló ti ṣẹlẹ̀ wọ́n ti lọ lọ́bì pẹ̀lú kọ́mpìnì kan ní ìta tí n bá gbàgbé ọjà pé italy ni ebi kọ́ máa bá wọn ṣíṣíbò láì kọ́ máa bá wọn ṣe fóònù tí wọ́n fi máa bára wọn sọ̀rọ̀ tí ó tún dá yàtọ̀ fẹ́ẹ́ tí wọ́n lè pera wọn ọmọ ogun sì ni wọ́n sampo wọ́n sẹ́ǹdì ẹ̀ àwọn yẹrìíta nínú ìmọ̀ dáa ọmọ tí ń lò lásìkò ogun káwọn ọmọ bára wọn sọ̀rọ̀ káàkiri ọmọ kálukú wa inú wọn dùn máa rí sampo èmi ìtì ọmọ wọlé báyìí lẹ́yìn ìgbà yẹn wọ́n ti fi bọ́ǹbù kìnkìnkìn sí ẹ̀ sunday ti program ẹ̀ bí wọ́n ti rà yẹlẹ̀ yóò láàrin ara wọn pé kú làwọn rà nígbà wọ́n jẹ́ pé wọ́n ti program ẹ̀ bọ́ǹbù fún wa mẹ́ bàálù israel àtàn lọ́kànrin kọjá ló péré ṣe gbogbo ẹ̀ sì ń bọ́ǹbù ẹni tó kú lójú ẹsẹ̀ ẹni ẹ̀ ń gbé lọ tútù òkú kan ìbájú bá ń lọ so two two thousand six hundred something ni wọ́n tèlé láàrin four minutes ìṣẹ́jú mẹ́rin táwọn èèyàn ti ẹsẹ̀ ìdó wọn lè dọ́gbọ́n fáyé kí wọ́n pa nítorí pé kí wọ́n lè tẹ̀lé. ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílà aká ìfọ́pọ̀ nínú bọ́ǹbù tí Israẹli jù sí àwọn Palestine tó ń jùlù wọn bó ṣe ń jùlù wọn ní jùlù lé ní ń pa wọn analysis ti ń ṣe ní ìsinmi pé àwọn bọ́ọ̀bù mi ń bọ́ọ̀lù lẹ̀gbù táwọn tó sì lẹ́yìn tó ìbẹ̀ gbiná ara àmọ́ ẹ̀dẹ́yàn tó di ń tọ́yọ́ tọ́jẹ́ pé ẹtí ti ọ̀bà yọ́tọ́ yẹ́nyẹ́ gan wò ní mọ́kúta lélẹ̀ mọ́ ìròyìn ní ń gbé o ìsọ̀rọ̀ tèmi o ẹ máa ń gbọ́ jẹ̀zíra dáadáa ilé gbọ́ pẹ̀lú english àti arabic ẹ̀kọ́ àlìjẹ̀zíra anytime every every hour ni wọ́n máa ń ṣe mujatul akhbar ìròyìn ṣókí àsìkò mi wọ́n ṣe detail lẹ́yìn ṣókí yẹn gbogbo ẹ̀bẹ̀ láago méjì láago mẹ́ta láago mẹ́rin gẹ́gẹ́ ọmọ gbọ́ mo jẹ́ sọ̀lá pa. wọ́n ju bọ́ọ̀bù lù wọ́n tára sì ń yọ sẹ́yìn pé ìṣẹ̀lẹ̀ kan sì ti ṣẹlẹ̀ tí ẹ̀ bò láti tí ẹ̀ bò láti rí tẹ́lẹ̀ lásìkò kan tó yẹ pé wọ́n ní pàwùdà lásán ni wọ́n dà sí ẹ̀ ń tọ́wọ́ ọ́fíìsì kan ibi tí ẹ̀ tí ó sì da pàwùdà sí gbogbo rẹ̀ tí gbogbo ẹ̀ wọ́n da kẹ́míkà sí lára gbogbo rẹ̀ tí ìyọ̀tọ̀ sì di pàwùdà wọ́n yìí tó páàkì ẹ̀ pẹ̀lú pọ́tólò àwọn bí wọ́n ti ẹrú sì kàn jáde wọn ti mọ̀ pé odidi yẹn ti di powder ti ń mú kọ́túrò ti ń gbé kẹ́bi ti ń gbé lásìkò yẹn ìjọba kọ́ fi tó ti ṣẹlẹ̀ ni. ẹ omi tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ta ní làákàyè ta ní dé ọlọ́run kọ́ sànù wa kó jẹ́ àrílà akẹ́hùn lò síbi dáadáa ká lò síbi siratul mustaqim lọ́lọ́run ti sọ pé ihdina siratal mustaqim tẹ́ bá fẹ́ jèrè ìrọ̀rọ̀ ọlọ́run tó ṣe fún yín ìtọ́sọ́nà tẹ́fìrí ọ̀nà ọlọ́run ní kẹ́ máa wá kẹ́ wá gbogbo ọ̀rọ̀ ọlọ́run kẹ́ síbẹ̀ ọlọ́run sọ fún wa igbó ń ṣe wálẹ̀ tó ní làákàyè ìdẹ̀kùn ọlọ́run ní inú sọ́rọ́tù nahal aya seventy àwọn aya mi náà wà ó àkànṣe pépèpépépépé ọlọ́run ní wallahu akhrajakum waja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun ọ̀ní ọ̀ní ohun ọlọ́run ló ń kún yọyín jáde láti inú ìyá yín ta lọ yọ ádáde kó mbẹ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni fún mọ̀sẹ̀bí láyà sára development yín láàrin oṣù mẹ́sàn tí omi kẹ́yìn náà máa bómi oúnjẹ débẹ̀ tó sì di ti ojú ń bẹ́ńbẹ́ etí ń bẹ́ńbẹ́ ẹnu ń bẹ́ńbẹ́ eyín ń bẹ́ńbẹ́ àwòrán èèyàn ń bẹ́ńbẹ́ ẹsẹ̀ ń bẹ́ńbẹ́ bó ti ẹ̀ ọwọ́ ń ikùn gbogbo ó ti develop ọkàn ti develop liver kílẹ̀ ń pè ẹ̀dọ̀ ó ti develop ọmọ kékeré ni máa jẹun Ah, fatabarakallahu ahsanul khaliqin tó tó fún ọlọ́run ọba mímọ́ ní ọba tó ga ní ọba àbùkún ní kí làwọn à ń ṣe tá a lè ṣe láwọn àsìkò yẹn látara omi táwọn náà ti ṣe nǹkan lásìkò yẹn kódà tí wọ́n tó fún wa ní times two times three times hundred táwọn náà wá develop ẹ̀ ọlọ́ni wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run ló ń lò ń yọ yín jáde kúrò nínú kùn yá yín la ta'lamuna shay'a tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan rárá ẹ̀ mọ̀ nǹkan kan rárá ẹ̀ mọ̀ ti ń jẹ́ ayé ìjẹ́ bọ́ sínú ẹ̀ mọ́ ìyá tó bí yín ẹ̀ mọ́ obìnrin tí ọba kú ọmọ rẹ̀ tó dàgbà wọ́n sì máa fìtàn fún yín kódà tó tún rí tó tún fún lọ́mú tó tún jálẹ́nu ọmú tẹ́ bá múra ẹ̀ mọ́ pàtàkì fún màmá rẹ ló mú ló mú lọ́yìn rẹ̀ fọdún méjì kó tó rí kọ́ sáláìsì ẹ̀kọ́ màmá òde á mú láta alámùúnà ṣe á ọlọ́run tẹ́ mọ̀ nǹkan kan tí ń gbẹ̀ bá mọ̀ nǹkan tán ọlọ́run lọ́wọ́ ayẹkẹ́ tún wá takò ẹ̀ ní láta ìmù torí ẹ̀ lọ́lọ́run òfin jẹ̀bi téèyàn bá ti ṣe tiẹ̀ tó bá jẹ́ ń yà ọ̀sẹ́ bí ń bẹ́ẹ̀ ẹni tí ò ṣe tiẹ̀ tó bínú sí i kọ̀sẹ́bí ń bẹ̀ wàláhù akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́nlọ́ yọyí jáde kú òníkùn yá yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan rárá wa ja'ala lakumu sam'a wal absara wal afida ọlọ́run wá ṣe ìgbọ́ràn fún yín kò sọ pé tí o ọlọ́run wá ṣe ìgbọ́ràn fún yín etí yẹn ti ń bẹ́ẹ̀ ń bẹ̀ tí ọgbọ́n gangan gbà àṣẹ ọlọ́ndé ó fi àṣẹ rẹ̀ síbẹ̀ lẹ́ fi ń gbọ́ràn ẹ̀ńtọ́lọ́wọ̀n fa àṣẹ tiẹ̀ síbẹ̀ kọ́ máa fi gbọ́ràn náà ni ọmọ ṣe wọlé abusọ́ra ìrìnà yẹn gbà àṣekọ ọlọ́ntó ó fi sí ah, alhamdulillah wàlẹ̀ afidà làákàyè ìsì làákàyè àtàkùl ọ̀tọ̀ ní akíl ọ̀tọ̀ ní tàákùl ìṣe làákàyè ọlọ́run ọba àlekè ọlá ó tún ṣe é fún yín wọ́n máa wí ọmọ lọ́mbà míì ṣe báyìí ṣe báyìí ọmọ gbọ́ ni atara ń sọlọ́kọ̀ kan léjèèjì ó náà mọ bí ìdì ara rẹ̀ nígbà bá sọ mí ìmúlẹ̀ pé ara wà dájú ìwà ìmọ̀ ẹ̀jẹ̀ àti ó báyọ̀ ni ó tún máa kọ́ ní tìrò múra kọ́ ní mathematics <laughs> <laughs> ẹ̀rọ tí tóbi ọlọ́run ọlọ́run ní la'allakum tashkurun kẹ́lẹ́ bá mórí ọlọ́run ní kẹ́lẹ́ bá dúpẹ́ fọ́lọ́run ìkẹ́ ọlọ́run ní làákẹ́ ìta ní sọ́wọ́ wá tó kéèyàn ní ìtìdá òbílẹ̀ sọ̀rọ̀ ti mú pẹ̀tù àfi kó ló làákẹ́ ìyẹ kó fi bẹ ní mọ́tòlì Islam kéèyàn tó wá jẹ́ mùsùlùmí kó ju wọ́lẹ̀ fọlọ́n kó wà lórí ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára àdẹ fún ọlọ́run ni ẹlòmíì gbé gbé gbé gbé gbé lágbègbè ọ̀nbẹ́ńdọ̀ àwọn tí ń sò sàǹjọ́hùn tí wọ́n bá wọn bàbá wa pé à gbóńtẹ́rà ń tẹ̀yí náà kò kò àwọn náà mọ̀ pé ọ̀dà ṣùgbọ́n ọmọ àwọn gbogbo wọn wọn mọ̀ lọ pé kí wọ́n bá ìsìnkú mọ́ bí wọ́n bá ti sọ tara wọn ó tún ní káwọn àbọ̀ sọ lóko o mùsùlùmí làwọn fẹ́ kọ́ máa jẹ́ oúnjẹ ọkọ̀ bá ti di islam o tí èsè èèyàn kan tí yẹ sí èèyàn méjì èmi ò kírun tó ẹsẹ̀ yọ̀bà tó padà sí ilé nígbà tó ẹgbẹ́ yọ̀bà tó padà sí ilé ògùn àbí sàn gbó rẹ̀ sùnwọ́n mọ̀ pé tóun ṣe yí kọ̀dá inú ìtàtí mo gbọ́ lẹ́nu àwọn bàbá wa rí pé wọ́n ní bàbá kan bẹ́ẹ̀ ń tòsí wa lágbe níbẹ̀ wọn nígbà tí ẹ bá ti gbé lásìkò ọdún àwọn elélégún tí wọ́n bá ti gbé ẹbọ wọn láti ilé akúrú oníwọ̀n bá wọn fi kerosene sí àti tí yóò jẹ́ kí náà jò kí tí wọ́n gbé lọ́jà bá <laughs> wọ́n ní bí ọba pẹrẹ báyìí àwọn àfáàní ọwà pé bọ́bá fẹ́ ti súná àwọn àfáàní ó pè pé wọ́n sọmọ òun ló kọ ó sùn mọ́lẹ̀ fún ọmọ sí wọ́n àìsàn ń sọ pé ìwọ náà gba islam wa ó ní aburú wọn ó sèyàn léṣe ó ní wọn ó sèyàn léṣe ẹ̀gbọ́n kan ìmánì èrò débi kò fi ilẹ̀ ṣùgbọ́n mọ̀ pé tó náà wà lórí ẹ̀kọ́ dà kò sí jọmọ bò ń ẹ̀wọ̀n tí tóbi ọlọ́run kò jọmọ kankan kò jọ bò ń ẹ̀ńtọ́lọ́mbá wa rọ̀ fún kó tọrọ ìsìláàmù fún kó ń ṣe ìsìláàmù òun lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ni o baba rẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ni o baba baba rẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ni o kọ́mọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillahi rabbil alamin ọlọ́run bá ń sọ fún wa ìpè faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyqan harajan. كأنما يسعد في السماء كذلك يجعل الله الرجزا على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون ọlọ́run nípa máa ń yòrí dé láwò ayé àdìyàwó ẹni tó bá wà ní oró tọ́lọ́run tó kọ́ mọ̀nà yẹ́ṣọ́ra asọ̀dẹ́ráwò olèlè islam ọlọ́run ti gba ààyè fún igbá àyà rẹ̀ tí ó sì mọ̀ gba islam gbogbo tí wọ́n bá ń sọ ìní ọmọ ọdún yóò kí ọ̀ràn yẹn yóò tó yan náfìlà ẹlòmíì ọ̀ràn yẹn lásán wàhálà lọ jẹ́ lójú ẹ̀ tí ọ̀rọ̀ rùn fún gbèlè kó tó wá ní kọ́ yan náfìlà ẹlòmíì ọkọ̀ ọ̀ràn yẹn tán yóò tó yan náfìlà àkàmọ̀ ah, dúpẹ́ lọ́dọ̀ yóò yọ zakatul wájibà yóò tún máa ti yọ zakatọ́ jẹ́ ọ̀ranyàn yóò tún máa náwó mi tí ètò sọ̀rọ̀ yẹn yóò tọ́jú fámìlì rẹ̀ yóò tún tọ́jú fámìlì míì nítorí oore tí ń lọ kan lọ́dọ̀ ọlọ́run bá ó bí ní tó ń sponsor rẹ̀ fún skul nítorí kí ni nítorí tó fẹ́ lọ bá ládá lọ́dọ̀ ọlọ́run àkíyàn ọmọ ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fàmọ́ yoríde láhù ayáhàdíyàhù fàmọ́ yoríde láhù ayáhàdíyàhù ṣàrà sọ́dọ́ráwù ulil islam ẹ̀ntọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá tó bá gbèrò láti fọ́nà mọ́ yóò jẹ́ yóò kẹ́kọ̀ọ́ islam yóò tún máa kọ́ọ̀yàn wà máa ń yorí bí á ń yò déláhù ṣùgbọ́n ní tọ́ba àmì ìrù ọlọ́run bí yóò jẹ ẹ̀ńtọ́nà ọbọ̀ òsì lọ́nà yẹjẹ́ alẹ́sọ́dára òwú dọ́yíyé kan harajà ọlọ́run ṣe gbáyà ní tí ó fún pínpínpínpín kánà máa yàtọ̀ àdùfù sàmà tí wọ́n bá ní ó tọ́lọ́run bí ìgbà tí wọ́n ní kó gun òkè lọ láì láìlọ àkàsọ ni kódà bàbá lákàsọ gan bí ẹ̀ bá ṣe ń gòkè sí yóò ṣe máa rẹra sí tó ṣe ń gòkè sí ló sì mọ̀ pé kéwu kọ́ lè kó ṣe tọ́lá tí ò ṣe ní ti ń ro tọ́jú opposite ṣèbí kan lásán ó ní wọ́n léṣe àtẹ́ńdé ó ṣe ọ léṣe àti ọdún ó ṣe ọ léṣe ẹ̀yin náà dání ìlú tẹ́ẹ̀dì lọ́dọ̀ àwọn tó ṣe ń lògùn ó ṣe ọ léṣe wọn ò lè ṣe kíní kan tọ́lọ́ dọ́lọ́ ọba kọ kò ní ṣẹlẹ̀ ọlọ́niwà máa ń yorí dí áyù gbéláhù ẹ̀ńtọ́lọ́wọ̀n bá àlékè ọlá tọ́ba fẹ́ kọ́ sọnù yẹjẹ́ alẹ́ sọ́dọ́rà ọ̀dọ̀ yìí kọ́ haraja ọlọ́wọ̀n bá yóò ṣe ẹ̀mí rẹ̀ ní tí ó fún pínpín alìharajù ní kí n kó súnyàn kó súnyàn láti ṣe ọlọ́niwà máa jẹ́ alẹ́ àlékún fi dì í nìmínà harajì ní àwọn ọlọ́run ààfin tí ó pinyin lẹ́mìí sínú islam rárá ǹdẹ́ wàá wò pé kí ni ti sú mi ti ẹ̀sẹ̀ mọ́ akí ló gbé yín ló le tó báyìí ọlọ́run ò fi mọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ẹ̀ǹtẹ̀ bá ń pè lọ síbi islam tó sì jẹ́ pé ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run pẹ́ ní ìsìn náà ni ó ní máa dágbà ẹ̀ mọ́ wọ́rí à ń ṣe sí lọ́bọ́lọ́ ṣíṣe rẹ̀ ti di ìṣòro fún ó ti di wàhálà ẹtí ń yòòhò tẹ́lẹ̀ tẹ́ wá ní ọ̀pára mọ́ yòòhò ló fi bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ náà nìyí ló fi ṣe gbogbo òṣìṣẹ́ ló fi kàwé ló fi ṣe gbogbo ẹ̀ wá ní ọ̀pára mọ́ à tí ì bá ṣe pé káàánú ọlọ́run bá lé bá àti ṣe ojú ṣòro. kàánà máa yàtọ̀ àdùfí sàmà gbígbà tó fẹ́ ṣe àlọ́ abọ́run gígun sánmà gígun òkè lọ ọlọ́ni kàdáálì kàyẹ́jẹ́ alóhùn àhùn ríjìdá alálẹ́dí iná láàyò mìínú bọ́lá ọba àríkọlá bí ó ṣe fi ìyà jẹ àwọn tó yẹ pé wọn ò nígbàgbọ́ òdodo sọ́lọ̀ nìyẹn ọlọ́ni wa ha dá tòrọ tòrọ bíkà mustaqima ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ ìdí sí Islam iná lójú ọ̀nà ọlọ́run rẹ ti ń tọ́jú rẹ mustaqima ní tó dúró tọ́ kọ́dífà sọ́lì áyáàtì àti ṣe àlàyé yékéyéké nípa ọ̀rọ̀ ọlọ́run nìkan omi ìyẹn dákàrú fáwọn èèyàn tí wọ́n bá ní làákàyè tí wọ́n sì rántí ọ̀rọ̀ ọlọ́run lahum dáàrú ilé ìrọ̀rùn ìrọ̀rá iná ni ọmọ jẹ́ tí wọ́n lálẹ́kì yá máa ń dà lọ́dọ̀ ọlọ́run ọba wọn wa huwa waliyuhum ọlọ́run náà ni olùrànlọ́wọ́ fún wọn bima kaanu ya'malun ọlọ́run ọba ní ọ̀rẹ́ wọn fún wọn láti wọ ní sábàbí táwọn náà ṣe ń sẹ́tọ́ dáa nílé ayé ọlọ́run dákun jáwọ́ náà jèrè iṣẹ́ wa o. ọlọ́run ti tún sọ yìí pé kálíbà àmọ́ pé ìsìláàmù yìí dẹ̀kun ọlọ́run ni tí màá ti fẹ́ dà á ọlọ́run bá ń sọ fún wa ìta kọ́kọ́ wà ní suratul An'am àyà 125 sí 127 ilé ìta fẹ́ ká wà ní suratul Maida àyà kẹta. ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dina lọ́jọ́ tòní ìyẹn jẹ́ ọjọ́ àràfà ọdún tí àníṣà sálàmù ṣe kẹ́yìn tí ó ṣe mí ìmọ̀ lẹ́yìn ẹ̀ njọ́ àràfà yẹn ọlọ́run sọ pé al-yawma akmaltu lakum dinakum òní báyìí mo ti pé ẹsìn yín fún yín ti ṣe islam wa atmamtu alaykum ni'mati. ìdẹ̀kùn mi ọlọ́run mo ti pè fún yín tí túmọ̀ sí pé islam yẹn ní ìmọ̀ ni ìdẹ̀kùn ni látọ̀dọ̀ ọlọ́run ìwọ náà lọ́wọ́ adìẹ ti ṣe gbé bọ́ba wọ tọ́lẹ́tì kó tó wọbẹ̀ ọmọ owó mi kiri bó o ṣe ti wọbẹ̀ tí o sómi inú rẹ̀ ọba àjẹ́ ọmọ ti wí ẹ bá ń gbómi gbólómi wà ẹnìkan ti ń bẹ ọfẹ tọ ni ọfẹ yàgbẹ ìkùtì ẹ kò sí ń tọkàn kò ní wọ́n mi kí ó ní wọ́n ní wàhálà bá kìí sọ̀rọ̀ ẹnìkan bá ń gbé bá ní ọ̀wá fún lórí mọ́fẹ́ tọ̀ lẹ́yìn mùsùlùmí ẹ̀mọ́ ti wàhálà <laughs> bí ọ̀jẹ́ ẹ̀sìn gan ṣé mọ̀tótó náà tó mẹ́ǹkọ́ ṣùgbọ́n islam abẹ́ kátó kírun asàlùwàlà àfọ̀jú àfẹsẹ̀ nígbà kòrónà dé tún sàlùwàlà kálukú bá tún fọwọ́ tún fọjú ẹ̀ka ìsọ̀mọ́ dára tó ìdáwà ti ń ṣe láti more than one thousand four hundred years àwọn tẹ̀ wá ń ṣe nítorí corona corona ti tún lọ covid nineteen àtẹ̀bólà. ọlọ́run ni mo ti pé islam fún mo pé ẹ̀sìn yín mo pé ìrọ̀rọ̀ àmì lé lórí bíi ìtura kúmọ̀lì islam dì í mo yọnu sí islam kó máa fún yín àti islam yẹn àti orí látọ̀dọ̀ ṣe ìmáàmù tá à ń kan lé ebi nítorí ẹ̀sìn kọ́ wa mọ rírì orí ń ìbọ́lọ̀ ńlọ́kùn ọlé ọjẹ̀mọ́mù mọ́sálásí ọjẹ̀mọ́mù ládùúgbò ọjẹ̀mọ́mù gbogbo òlù wọ́n ní wọ́n ní mọ́ gbogbo òlù sọ́wọ́ ayẹ kọ́ ọmọ máa gbìyànjú kínú rẹ ọmọ kíkọ́ ọmọ ronú gbogbo ló ṣe mú Islam yẹ délé báwa bá rí mú délé ọkàn dèrò ẹ̀yìn lásán àwọn yàtọ̀ wọn fi fi ọtí ọtí ẹ̀yẹ lálẹ́ ìgbìyàmọ̀ ni pé ojú tí ọ àṣekọ̀rọ̀ rẹ ọ̀ dáa lóbi wà ní àdúrà tọ́lọ́ ní àmà ṣe wà láàtò sí náà yá o mọ́lẹ̀kì yá àmà sí ọlọ́run àdójútì àlálẹ̀kì yá àmà. ìdójútì burúkú ni gbogbo nǹkan kọ̀ọ̀kọ̀ yọ ọmọ tó bílà sàrà ìlú lọ́yẹ gbogbo tó fi pa ń tó rò pé ọ̀sẹ́ nìkan kẹ́ tó rí jùwọ́ nìkan àtọ́lọ́run lọ náà wàá fi sáyé kálukú ọmọ àárí ọlọ́run làwá o ọlọ́run làwá o islam tá a bá rí ṣe ara àdẹ̀kùn ọlọ́run ni ìtítẹ̀kùn yẹn ò fi wá pé òun náà ni ihdina siratal mustaqim àwọn tí wọ́n ti islam pọ̀ ẹlòmíín ti jákèjádé ihdina siratal mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tààrà káfíìrì yọnú rẹ náà ní kọ́ làkànwá ọlọ́run so nínú ìdẹ̀kùn ọlọ́run wá ní ní mọ́tòlẹ́yìí ti dá yìí lásìrọ́ọ̀tì káwá mọ̀nà lọ síbi ojú ọ̀nà yẹn ara àdẹ̀kùn ọlọ́run ni lọ́lọ́run sọ́kà lẹ̀bí náà ní àmta àléèjì ojú ọ̀nà àwọn èèyàn tó ṣe ìrọ̀rá fún nínú ìrọ̀rá náà ní kí ni o àlèsìdá ilẹ̀ sọ̀rọ̀ tó nù ọlọ́run tó wá làmọ́lẹ̀ nínú sọ́rọ́tù nìsà àyà 175 ọlọ́run nípa àmàlẹ̀bí náà àmọ̀nù bílá wà á tàṣàmú bìhí fasayídíkìlùhùn fi rahmatin minhu wa fadlin wa yahdihim ilayhi siratan mustaqima ọlọ́run ní àwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run wọ́n atasamu bi tí wọ́n sì dùrọ̀ mẹ́ẹ̀sìn ọlọ́run fasa yudkhiluhum fi rahmatin minhu ọlọ́run òfurú àwọn bá ń kó sínú àánú rẹ̀ wà fọ́dílé àti ọlá lọ́dọ̀ ọlọ́run tí ò sí fáwọn èèyàn míì wa yahdihim ilayhi ọlọ́run yóò tọ́ wọn sọ́nà lọ síbi sirata mustaqima ojú ọ̀nà tọ́tọ́ kí túmọ̀ sí pé ojú ọ̀nà tọ́tọ́ yẹn ara ìdẹ̀kùn kan láti mú ìdẹ̀kùn ọlọ́run ni ọlọ́run tó ń sọ fún anú suratu shura aya 52 àti 53 ọlọ́run ni wa kadhalika awhayna ilayka ruhan min amrina ma kunta tadri mal kitabu wala al-iman walakin ja'alnahu nuran nahdi bihi man nasha'u min ibadina wa innaka latahdi ila siratin mustaqim صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور ọlọ́run ní wakadhalika awhayna ilayka ruhan min amrina ọlọ́run ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run báwọ ọlọ́run bá a ṣe fi ránṣẹ́ sí ọ nìyẹn Jibril láti bí a ṣe àwọ ọlọ́run aràn sí ọ kó mú wáyù wá bá ọ kó mú Kùránì wá bá ọ máa kún tàtẹ́dìrí mọ̀lìkìtáàbù tí wọ́n mọ̀ tí ń jẹ́ Kùránì tẹ́lẹ̀ ni wálàlì ìmọ̀ọ́nù ìgbàgbọ́ òdodo sọ́ọ̀mọ́ tẹ́lẹ̀ ni àìmọ́ fẹ́ntì ò nígbàgbọ́ òdodo abẹ́ntì ọmọ náà abẹ́ntì ò mọ dáadáa tọ́tọ́ láti ṣe àìmọ́ fífi ẹ̀yẹ àdùpẹ́ fọ́lọ́ ni sára náà mọ̀ tẹ́lẹ̀ ni kàdáríkà kún tó min qablu famanna Allahu alaykum ọlọ́run sọ fáwọn sàábé àwọn káàfìrí tí a bá ti fi la ilaha illallah muhammadu rasulullah kí wọ́n lè ń bá ọjà mọ́ kẹ́nìkan wá mọ́ sọ pé kún tó min qablu famanna Allahu alaykum ṣe bí wọn náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn ọlọ́run lọ́fọ́ ló fi àánú rẹ̀ ló gbà àánú rẹ̀ dọ́dọ̀ rẹ̀ sọ ọmọ fásitì àtẹ́lẹ̀ ni bèrè tàbí kọ́ ọmọ ìdájá bèrè tàbí kọ́ ọmọ ayásùkúrí sí tí wọn náà mọ̀ tẹ́lẹ̀ ẹnìkan kọ́ ń kà kò tí ìdí kàrí ń kà jáde àti wọn lọ́wọ́ bí ẹ̀rín sẹ́ni lọ́wọ́ kàn àbíkó ojúgbà lọ́dọ̀ ọlọ́run kọ́ wá farabalẹ̀ kọ́ ọkọ́ kàdálíkà kuntum min qablu famanna Allahu alaykum bí wọn náà ṣe rí tẹ́lẹ́nu kọ́lọ́hún tó sàánú rẹ̀ arábìnrin kan kọ́ Kùránì lọ́dọ̀ mi ní etí aráàdì etí fọ́ èmi ti ń kọ́ tí mo ti ń kọ́ gbogbo ẹ̀ mọ́ àwọn àǹsà ẹ máa béèrè nǹkan míì tí ó nìkí lélẹ̀ ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí nìyẹn mọ̀ àwọn olówó náà sọ pé room was not waiting the day abẹ́ ẹ̀kọ́ ni ebi ọkọ̀ ọ̀fẹ́ ìdè ìdì náà ní kálukú mọ̀ ọ́n síra wọn ìwà tí mú kọ́ ọmọ fẹ́ntì ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ ṣiṣẹ́ yẹ ẹlòmí ó bu wa lórí ilé ìwé tá a dálẹ̀ lórí ilé ìwé tá a dálẹ̀ tí ó bu wa lórí fóònù ọ̀rọ̀ burúkú tí ó ti máa gbọ́ ìkan sọ́lá ìgbẹ́ yìí ó yá ló ti jọ̀jẹ̀ kan lọ sẹ́wàá pé mùsùlùmí ni <laughs> nítorí bá alẹ́ ọmọ rẹ̀ nítorí pé kọ̀sọ̀wó tán lórí ti sán bẹ̀ ṣé àgbo mùsùlùmí ni ṣùgbọ́n gbogbo orú yẹn kò ní dùn yẹn kí ló fẹ́ dùn ọ̀sí iṣẹ́ tó fẹ́ ṣe tó ti rí ṣe iṣẹ́ Islam tó fẹ́ ṣe ìní ó mú yàn lẹ́mìí kò ní jẹ́rù yẹn kéyìn ò tẹ̀ kàyọ́ sí ara dé tí ọmọ gbọ́nù kéyìn ò tó kú láyé ní èsè ní rárá rárá rárá àtọ́ tó wá bọ́ra ẹlẹ́pẹ́ ẹjọ́ wá ní mùsùlùmí ẹjọ́ wá ní kìnnìkan máa fàjà àà kàdáálìkà kùntùn min kọbílù fàmánàláhù àlékún tí wọn náà bá wà ń kó tí tí náà ó sì tí tó sì òní wọ́ọ̀sì lọ nígbà tí wàá tún àrọ́ àtọ̀rọ̀ fún wà láì ó bẹ̀bẹ̀ padà pé àà ẹ̀dàpẹ́ mọ́ bínú o àà ah, òun ò bú yín o tọ́wọ́ àjọ bí èbú ẹ mọ́ bínú o zẹ̀rẹ̀gbé yẹ̀ tó wọ́n ìlú báyìí sòtíyàn bá ti gbé dáwà àwájú ìní preference yọ wà fún àyàbá àyàbá yẹn kò ní kò ní kò ní síyàn ní nǹkan kan kò ní kò ní kò sí tí ó ní ṣe ọ̀fẹ́ fẹ́yàwó kan ọmọ ìyá rẹ̀ kan wá fẹ́ mọ́ ọlọ́ ọwọ́ àbọmọ ọmọ ìyá kọ́ fẹ́yàwó mọ́ ọlọ́ tí ìyàwó á tó bí tán lẹ̀ ní náà fẹ́ tí ẹ ọlọ́run ti náà obìnrin ọgbàgbé rẹ̀ wọn náà gbàgbé náà nígbà bá ti jẹ́ pé dáwà ń dá ẹ̀tọ́ lọ́hùn ló mú mi lẹ́mìí lọ́wọ́ àwọn àjò yìí ọmọ ìyá rẹ̀ ní tòótọ́ ó sì fẹ́ ó sì ṣe dáadáa sí ojú ló wọn ọ̀fẹ́ ọmọ àbí wọn náà lọ́lọ́ ọ̀fẹ́ mọ́ kó o tún máa tàn máa dáadáa fún ibi tó bá lọ ní ojúṣe ìsìláàmù rẹ ni ọmọ ìyá rẹ ni innamal mu'minuna ikhwa nígbà tí ìyẹn wá rajà lọ́wọ́ rẹ tó sì ná tó tún ní wọn rà mọ́ kódà ó ti ó ti ó ti fẹ́ mọ́ gbé lọ́wọ́ bá tún fún ọ̀fẹ́ mọ́ kí wọ́n á ní wàhálà ibi owó tẹ bá ti ra ọlọ́wọ́ fà àlùbáríkà sí o oní ìsọ bú ọlọ́wọ́ bẹ́ẹ̀ náà ta yín náà o ọlọ́wọ́ jẹ àtàjẹ lọ́lọ́wọ́ jẹ ta o kò mú wàhálà kan lọ́lọ́ ìfọ́ ìjọba di ilé ayé nìkan ní ròǹtì ẹ̀ kúrò àlìkìyàmà ni ó fara ya ni

sallallahu alaihi wasallam báwo ọlọ́run bá ṣe fi tíra ránṣẹ́ sí ọ nìyẹn àfi Jibril ránṣẹ́ sí ọ àfi wáyù ránṣẹ́ sí ọ láti bí àṣẹ àwọ ọlọ́run máa kún tàtẹ́gírí mẹ̀lìkì táàbù òkú mọ́kúránì tẹ́lẹ̀ àwọ ọlọ́run la gbé wá bọ́ láti pàṣẹ Jibril wálà lè máa nù ìgbàgbọ́ òdodo òkú mọ́ tẹ́lẹ̀ ọkàn gámbù ni bóò ní báwọn ti ń zà ìmánì ìfọ̀síwẹ́wẹ́ bó ti wà ní kùránì ọmọtẹ́lẹ̀ àwọn ọlọ́run láti kùránì yẹn ní tá a máa fi fi ọ̀nà mọ ẹni tó bá wù nú àwọn ẹ̀dá wa ọlọ́dàkùn wọ́n sà kùránì fún wa o wọ́n sà kùránì ní fún wa o nínú orin táwọn bàbá máa بنورك يا الله na بصيرتي بكشف أمور عن عيون تغيبت بنورك يا الله نور ṣe بكشف أمور عن أمور تغيبت ìrẹ Ọlọ́run ìmọ́lẹ̀ rẹ hàn sí òye mi tó fi jẹ́ pé nítawọ̀ èèyàn kan ò fojú rí nínú ìtọ́sọ́nà àtọ́lọ́run èmi ò fojú rí

ojú ọ̀nà tọ̀tọ̀ náà nìmọ́lẹ̀ yẹ ńlọ ń tọ́ àwọn èèyàn sí yẹn o ńlọ ń sàlàyé fáwọn èèyàn yẹn o kí túmọ̀ pé ìdẹ̀kùn ọlọ́run gbà kéèyàn wà ní siratu mustaqim ọlọ́run ní sirati llahil ladhi lahu ma fi samawati wa ma fil ard ojú ọ̀nà ọlọ́run nìyẹn fi tì sọ́dọ̀ ara rẹ̀ ojú ọ̀nà tẹ́ ń tọ́ tọ́jọ́ mustaqim ojú ọ̀nà tọ́lọ́ ẹni tó ti kóun lónìí gbogbo ohun tí ń bẹ ń sánmà àti gbogbo ohun tí ń bẹ ń lẹ̀ àlá àwọn bàbá wọn sọ pé tí ẹ mélòó harufu tẹ̀mbìn bẹ́tí ọgbọ́ ìlàlá ìtẹ̀sí ròdòmú abálọ́bábọ̀ yín ọ̀dọ̀ ọlọ́nlẹ́ padà sí kọ́lọ̀kọ́ fún aláṣùwọ̀sán dáadáa nínú rọra ọlọ́run òun náà ni àrísìkì àrísìkì náà ni gbogbo tí ọjà ń fà ní fún yàn ọjẹ́ jíjẹ ni ọjẹ́ múmu ni ọjẹ́ lílù ni ìta ṣe akitiyan lórí ẹ̀ka tó rí àtẹ̀tọ́ pé ọlọ́run lọ́mọ ọmọ dábò wá àfowóra atẹ́gùn táǹfà mú àfowóra àbẹ́ẹ̀kọ́ ni iná ọlọ́run tá lò tá lọ tá bọ̀ oòrùn àfowóra ìtì ń ṣe lára wa tẹ́tẹ́ ń bá déjú mọ́lì kò lè ráǹfààní ẹ̀ àwọn ọ̀rẹ́ òkùn fún wa nìsín ni tó wá ti pẹ́ jù àfowóra bọ́sàn ṣe ń lọ tóru ń dé táàmọ̀ tí ò ní eléyìí táà tó ń kàyẹ ni tó ń ṣe ọkọ ọpọlọ wa ní ebi tètè yí ọmọ tí ọmọ bí rọ tó ní bímọ gba àsìkò lè múra tọ́tẹ̀ yín lọ jímọ̀ kọ̀mọ̀ tó mọ̀ kò tí ì mọ̀ pé èwo lè kẹ́tì kan lọ́dọ̀ tó máa bí lọ́wọ́ tó ní àbọ́là ń bẹ́ẹ̀ tó sọ pé rárá ò ní mọ́ndé bọ́ tó ní bí ilé tó ní bó ṣe ń lọ bí ṣe ń bọ̀ yẹn ọlọ́run fi ń chájì brain wa abó olórí sọ pé ìnáríjẹ̀dí ìdá ẹni ìdá masàóláyà alájẹ̀dí ìdí àdìnàyà àwúlélébílá ìnáríjẹ̀dí ìdá ẹni nǹkan tuntun méjì ìdá masàóláyà alájẹ̀dí ala tí wọ́n bá ń lọ tí bá ń adínayà awùlìrìbìlà wọ́n mọ̀ ń mú súnmọ́ ogbó ni kí ni nǹkan tuntun méjì ó náà lọ́sán àtòrú ọ̀sán àtòrú yàtọ̀ sí ìdí tó ń bọ̀ lọ́la ọkàn ní bí nìkó òun ni ó tún yàtọ̀ ọjọ́ yẹn ti ń lọ wá lọ́tún ọ̀tún ni bó ti wá ń wá lọ́tún ọ̀tún yẹn ń lọ lé lórí òun ọmọ alájẹ̀dí adìnà yà áwùdílídílá ọ̀sán àtòru tí bá ti ń pa tí bá ti ń lọ tí bá ti ń bọ̀ àwọn ọmọ tuntun yorùbá ti máa wí yọmọ tuntun bí ọjọ́ àwọn ọmọ tuntun ni ṣùgbọ́n gbogbo tí a ń lọ lé lórí àwọn èèyàn ọmọ gbó sí ni àsìkò tí ń tó tèèyàn súnmọ́ lọ sí lọ́dọ̀ ọlọ́nìyẹn ọlọ́run bá ń sọ fún wa pé ìjẹ ìmú wa ìná ìlú wa àti gbogbo tó ń rọ̀ fún aláyé yìí lára àdẹ̀kùn ohun ọlọ́run ni ọlọ́run bá sọ̀rọ̀ sùràtì Ibrahim ayà 32 sí 34 ọlọ́run bá sọ wípé Allahu lẹ́dí khalaqa samawati wal arda wa anzala minas samai ma'a fa akhraja bihi minas samarati rizqan lakum وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار الله الله الله الذي خلق السماوات والأرض أن ندعو بسما أتيله wà á ń zálábínà sàmà ìmọ̀ a òun sọ̀kalẹ̀ fún yín láti bí ẹ̀ṣújò omi tọmọkanga fa akhraja bí ìmìnà sàmàrà àti rizqan lakum ọlọ́ọ̀bá àlékẹ́ọ́lá fa akhraja lakum fa akhraja bí ìmìnà sàmàrà àti rizqan lakum ọlọ́nyọ àwọn irúgbìn jáde nínú ilẹ̀ ní sábàbí òjò yìí lẹ́sàbàbí omi tó láti sánmà kó lè bá jẹ́ ìjẹ ìmú fún yín wasakhara lakumul fulk ọlọ́run tó wá rọ ọkọ̀ ojú omi ọlọ́run tó rọ fún yín litajri fil bahari bi amrihi kó lè bá a máa rìn bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run omi rọ ẹrù tá a ti gbélé lórí owúwo a transfer good láti ibìkan sí ibìkan látòrí omi ọlọ́run ló ń lò ń rọ fún yín wasakhara lakumul ọ̀sán tẹ̀ ń lò yẹn òun lò mọ́ mọ́rọ̀ fún yín àti ọlọ́ọ̀ni kí ẹrù ńlá tó tóbi kó sì dúró lórí kíni lórí omi ẹwà rẹ ẹ má fi dá wàhálà lẹ̀ ẹ fi dá lẹ̀ àwọn amẹ́ríkà ní agbára wọ́n sì fi fẹ́ mọ́ dá wàhálà lẹ̀ lẹ̀ ayé wọ́n ti ni nígbàtí ìyẹn bá lọ kidnap president àwọn èèyàn kidnap àwọn èèyàn fi nítorí agbára tọ́lọ̀ ń ti fún wọn ní ìsìn àti ìmọ̀jẹ́ ọ̀sẹ̀lẹ̀ kọ́lọ̀ jẹ́ dáadọ́ ọmọ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti kó ọmọ ogun rẹpẹtẹ sí gọ́ọ̀fù ní ìsìn nítòsí Iran wọ́n fẹ́ bọ̀ bàjẹ́ Iran náà ti ń lérí ife orí omi tẹ́ wa ibẹ̀ náà lẹ́ wọ̀ sí ibẹ̀ ni àwọn nǹkan yìí náà wọ̀ sí àmọ́ tó fẹ́ jù sómi tómi ó jì pé kò ní lè gbé àwọn bàálù tó hàmì látòtọ̀ ìrà bàálù tó yẹ pé ó tún gbé àwọn oríṣiríṣi bàálù kéékèèké lọ́wọ́ ìtàn ti débẹ̀ ọ̀tún ti sẹ́ǹdì ní ege yẹtọ́ lọ́wọ́ àlòjù ọ̀nà kò sì sí nǹkan ká wọ́n fẹ́ mú ẹnì kejì sí náà ni kò sí nǹkan mi kò sí nǹkan mi ìdí tí wọ́n fẹ́ mú ẹnì kejì wọ́n fẹ́ mú sìn lọ lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ mú gbogbo ayé sìn sàn ṣùgbọ́n lọ́n jù wọ́n lọ gbogbo agbára wọn ó níbi tọ́mọ yàá máa ṣára lè dín ní wàlẹ̀ yìí ń sìn إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ọlọ́ni ẹ̀yìn èyàn àtàlìjànú tẹ́ bá fẹ́ tàtàkùtù kẹ́ẹ̀kù nílé ayé kẹ́ẹ̀kù lábẹ́ sánmà ẹgbìyànjú ẹ̀ láàtà òbòdó náà ìlà àdìsò tọ́ọ̀tì ẹ̀ẹ́lì tàtàkùtù lọ́bì àti pẹ̀lú agbára ọlọ́run àsáyè ní ìsún bẹ tí ò sí tí ò tí ò sí lábẹ́ sánmà yìí ṣùgbọ́n ẹ̀ lè débẹ̀ àfitẹ̀lú agbára ọlọ́ gbogbo agbára wọn kò ju abẹ́ sánmà yìí náà lọ ìwọ̀nba náà ló sì mọ tí wọ́n bá lágbára tó pọ̀ ní ọ̀bá ti gba gbogbo ayé pátápátá ọlọ́run ju wọn lọ ṣùgbọ́n tí wọ́n gba ìsìláàmù fún ọgbẹ́sìn ọlọ́run fún ó lè rí agbára wọn ó lè wúlò fún nǹkan tó dáa tí ó wúlò fọmọ ẹ̀dẹ́ ènìyàn Russia náà ti gbé nǹkan ọmọogun náà ó tún náà ti gbé wá ọ gbé wá sí ó ti débẹ̀ bí ọjọ́ mélòó kan sí gbogbo ogun tí wọ́n ti ń jà ní Palestine pàtà Russia China yàtọ̀ sí pé ó fi nǹkan ránṣẹ́ ó tún àwọn ọmọ ìtọ́kọ̀jú more than fifty percent di Amẹ́ríkà ló ti wà ten cent díẹ̀ ten cent díẹ̀ ten cent díẹ̀ if not kọ̀lágbára tó wà náà ogún ọdún méjì yóò sì dìdàkúyà ṣùgbọ́n bí wọ́n bá ti lo bí wọ́n tilẹ̀ wọ́n lo nǹkan ogun tó wọ́n tún lọ bá àwọn lárúbáwá kan tí wọ́n tún torí wọn bá bẹ́ẹ̀ pé gbogbo táwọn náà ikú ẹ̀yìn náà lẹ́sọ̀ọ́sọ rẹ̀ ẹ̀yìn wọn tó fọ́nà mí mọ́ gbó lọ́wọ́ kọ́lọ́ nǹkan sànù wa. oníwàsá kára lakumu shamsa wàlùkọ́màr ọlọ́wọ́n bá àlejò ọlá ńlọrọ̀ òun fún yín wàlùkọ́màr àti òṣùpá dá ibẹ̀ ni táwọn méjèèjì ń lọ tí ń bọ̀ dàsìkò tọ́lọ̀ kára lakumu lẹ́yìnlá wà nà òru àtọ̀sán ọlọ́run lọ́rọ̀ fún yín bẹ́ẹ̀ ohun òru kò lè dàbí ohun tọ̀sán bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀

ìjọba nìmẹ́dé ni ọmọ kékeré kan wọ́n gbé wá láti ìlú òkèrè wọ́n gbé wá sí uta kí ni ẹ gbé wá sí tèmi náà tí mo rí o wọ́n gbé wá sórí pé gba wọn bí tán nǹkan ọmọkùnrin rẹ̀ kọ́ nàṣírèé ìgbọ́rí ọ̀nà ọ̀nà ọ̀lẹ̀ fẹ́ tọ̀ náà yóò ti tọ̀ náà nù so ife bàbá wọn ka ìrọ̀rọ̀ ọlọ́run tó sì rí irú yẹn tó lè kà mọ́ ìdí lára àrọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ọ ìní stéèjì tọ́nà wọ́n tẹ̀ wá ṣe sọ́jírì fún ife kọ́lọ̀ ń jẹ́ kó lè nà stéèjì wọ́n ní àwọn sankan ni wọ́n tẹ̀ wá ṣe àwọn san yẹn wọ́n tún wá yọ níbi san kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ wọ́n wá lọ yọ láti lọ fi torí gbà wọn tí wọ́n kọ́ ṣe sọ́jírì kan fún wọn àwọn míì tí wọ́n bá ti mọ ọlọ́run ó ní ọlọ́run ní jókù lẹ́yìn o wọ́n mọ́ ń sàdúrà rẹ̀ fún yàn tó bá sọ sí ìpínlẹ̀ ọlọ́run ní jókù lẹ́yìn o ìrúwọ̀ bá ti ọmọ náà ní ẹsẹ̀ òun ti ṣèkan tó ti lọ tó ti nà tọ̀ báyìí ọba tó di pé ojú ibi tí wọ́n ti tí wọ́n ti ra ibẹ̀ nìtọ̀ tún jáde ǹjẹ́ jáde títí ìjẹ́ ọ lọ ìjẹ́ jáde ń bẹ̀ náà lọ́ba dọ̀nà méjì ní wọ́n bá tún gbé padà wá ìgbé abọ́fọ́ náà sọ̀rọ̀ tó tọ́tùmọ̀ ibẹ̀ ibi tẹ́ ẹ ti ìtọ́tún ti ń jáde ń bẹ̀ lẹ́gbẹ́ nǹkan lánàá wọ́n bá tẹ̀ wá yọ iṣan níbi kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ wọ́n ní lọ bá ibi iṣan abẹ̀ yẹn mú ẹ̀bọ́lọ̀ ń ṣètò wọ́n tẹ̀ wá yọ wọ́n tẹ̀ wá fífi àwọn agbọ̀ǹkẹ̀kẹ́ wọn lẹ́yìn ìbàdàn ẹ ó ti tóbi ọlọ́run nígbà tí ẹ bá nà sọ́ọ̀kà mọ́ ara ọ̀rọ̀ ọlọ́run bò sọ́ọ̀bà wa gbọ́yìn gbọ́ ẹnìkan láti dẹ́tì egun rẹ̀ bá ń ọlọ́run wa gbọ́n wọ́n tó ọba sì ọ náà nìkan náà lọ́wọ́ mọ́tò ọ̀hún ibi ọwọ́ ló fi ọwọ́ àwọn egun yẹn ọba kó ọ̀rá jì máa ra ọba lọ sí

lẹ́yìn tí ẹ tó kó wá padà àrẹ òjì tó bí ọlọ́run eégún yẹn ti ní sáìsì bó ṣe wà nígbà ojú mi tó ti lọ́rọ̀ ní ọkọ̀ mánéjì wa wọ́n ti rọ àtò wọ́n ti rọ àtò gbé sáàyè rẹ̀ tó bá jẹ́ pé eégún eléégún ní afẹ́ ẹ̀bọ̀ síbẹ̀ àbí eégún eégún ẹlẹ́dẹ̀ eégún ẹlẹ́dẹ̀ tó rán ẹlẹ́dẹ̀ rẹ̀ tó fún mí jù ìdí mẹ́dísìn ti rìnlẹ̀ jù ní ìsìn náà fi ẹlẹ́dẹ̀ ló fún ẹwọ́ ọlọ́run àgbọ̀yọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ẹwọ́ títóbi ọlọ́run wọ́n sì tètè wá ní ìdí pé ẹlẹ́dẹ̀ àtẹran àti egun àti gbogbo ẹni ló tún fún mẹ́yìn wa jẹ́ náà ni pé kí wọ́n tó gbẹ ẹ̀fẹ́ wàhálà burúkú kí ọmọ lọ́dọ̀ gbogbo nǹkan ń béèrè lọ́dọ̀ ọlọ́run tí nínú ọlọ́run tún ń ṣe fún yín ìwọ́n tó béèrè lọ́dọ̀ ọlọ́run tí bọ́ọ̀ ń jẹun mú ọ̀nà ń lò wà ń tàrúdú ní ìmọ̀tàlá yìí láàtò ṣúwá ẹ bá ní kẹ mọ́ ka ìrọ̀rọ̀ ọlọ́run lọ́kọ̀ọ̀kan léjèèjì ẹ mọ́ rí kàńtó tó kó dé ní òjèèjì ọdọgọ́rùn ọdẹgbẹ̀rún ṣùgbọ́n láàtò ṣúwá kẹ wá fẹ́ kàtányányá kò sí ní ìmọ̀ àkọsẹ́lẹ̀ innal insana lazalumun kafar dájájọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ́jẹ́ káàbìrì alábòsí ni ó lè ṣe kèfèrè sọ́lọ ń pọ̀ ǹjẹ́ ẹ̀mọ̀ díẹ̀ tí etí wá fi ọmọ báyìí bí aṣọ náà apẹ̀rẹ̀ ẹ̀yin ọba tí ọba tí ọba gbogbo ti fákùn wéèpì ti ń wọlé láti di ọ̀rọ̀ kò dàrẹ́ẹ̀tì sínú etí wa ẹ̀yin ní bàọ́lọ́jì lẹ́mí yìí ó rẹ̀ tí òfin máa gbọ́gbọ́ tí òfin wà plọ́msì tí òfin dàrú mọ́ ní etí débẹ̀ náà tọ́ de tíkọ̀ wá ògbọ́ òru ti máa ṣe pẹ̀lú rẹ̀ tọ́nà wa máa tó ṣe pẹ̀lú rúnrún tó rún báyìí wọ́n fi gúnyàn <laughs> orí ọlọ́ọ̀jì ni ìdẹ̀kùn ọlọ́ọ̀jì ni ǹjẹ́ alẹ́kọ̀ọ́ra rẹ ọlọ́ọ̀n tán dáalẹ́ka tán tó ń bá àti wá alẹ́ka tán yẹn agbọ́dọ̀ mọ̀ pé ìhìkìdá ila siratul mustaqim ló borí gbogbo ẹ̀ bọ́lọ́ bá lówó ẹjọ́ mọ́ lówó ẹ̀ lọ bọ́lọ́lá bá lọ́lá ẹjọ́ mọ́ lọ́lá ẹ̀ lọ kò sí ntọ́dà ìwé akéèyàn wà ní siratul mustaqim tí ó fi rí ìyọnu ọlọ́run tí ó fi ráyé rẹ̀ inṣàlá ìbẹ̀rẹ̀ láti ojú pẹ̀lú ògbẹ́ ان انتعبوا يقولون جولوكم هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم